orúkọ mi ni James Ọlárẹwájú Omiyinka tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló rán mi sí yín wọ́n ní ẹ̀mí yín wọ́n ní ó jọ àwọn lójú àti ààbò tó péye lóòótọ́ ni coronavirus wà ṣùgbọ́n lílọ náà ló máa lọ nítorí pé ẹ̀yìn àmù kì í ṣe ilé ìgbín ìdí nìyẹn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fi sọ wípé kí a rọ́jú fún àsìkò díẹ̀ tó kù yìí kí a jókòó sílé kí a má kọwọ́ bọ imú kí a má kọwọ́ bọ ẹnu ẹ má fi ọwọ́ gbo ojú tí a bá fẹ́ sín báyìí ni o sín ẹ̀hẹ́n ẹ fi ọsẹ fọ ọwọ́ yín lóòrèkóòrè ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹ̀lé òfin tí ìjọba ṣe ẹ má ṣe ṣe agídí nítorí wípé ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí ènìyàn lọ pẹ̀lẹ́ kì í mégbò jiná o ṣe mọ̀ wípé ẹ̀mí gígùn òun náà ni ó ń san ìyà bí covid-19 ò bá fẹ́ wọ́n kún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà ò ní gbà á láàbọ̀ nítorí náà ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ bìrìtì kó sọ wípé understanding is the privilege of happiness ìtumọ̀ àìsàn kò ní fi ilé wa ṣe ibùgbé o ìkéde yìí wá láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀ṣun ti dára.